ọdún kan pé ayọ̀ ọmọ wa ẹjọ́ ẹ̀yọ̀ pé akọdún kan ọdún kan pé ayọ̀ ọdún kan pé ayọ̀ ọmọ Odùduwà ẹjọ́ ayọ̀ pé akọdún kan Yorùbá nation pé ọdún kan Yorùbá nation pé ọdún kan ọmọ Odùduwà jó ẹ̀yàn pé àpọ̀dún kan Yorùbá nation pé ọdún kan Yorùbá nation pé ọdún kan ọmọ Odùduwà ẹ jó ẹ̀yàn pé àpọ̀dún kan ṣe àtòfarati àwa dúpẹ́ ó máa mà ṣe o àjọ̀dún ọdún kan tí kò ṣeun o o ọlọ́run ayọ̀ o ṣé o bàbá gbà o ṣé àtòfarasí àwa dúpẹ́ o má má ṣe o àjọ̀dún ọdún kan tí kò ṣe o ó ṣe o ọlọ́run ayọ̀ o ṣé o bàbá gbà o ṣé àtòfarasí àwa dúpẹ́ ó máa má ṣe o àjọ̀dún ọdún kan tí kò ó ṣeun ó ṣe o ọlọ́run ayọ̀.